ó ṣe wá ní mùsùlùmí òdodo tó sì máa ti ń ṣe wọ́n bá gbèyàn ní mùsùlùmí tó máa ti ń ṣe nínú àwùjọ tiwa tá a wà yìí mùsùlùmí alùsùn náà ní jẹ́bẹ̀ tó máa ti ń ṣe gbà fẹ́ kírun wá sí ń ṣe àwùjọ ọjọ́ kátó kì àkànní ọyá ẹ máa kì í sọ bá tí wọ́n kì bá ṣe tí wọ́n kì báwò ọjọ́ sì ń lọ fáà ọjọ́ sì ń lọ èyàn sì ń kí aṣíjì alásàdì sì ti wọlé ìsìn pàmílẹ́kún mi mòjò kó sí káwọn afọ́ kó tíra wá gbogbo àwọn afọ́ àtọ́bá kéwú kán lè kó tíra wá kán wọ́n wá sàlàyé bó láṣẹ kírun ìgbà wo lásìkò rún máa wọlé ó yàtọ̀ bàbá wa yẹn lọ́kọ̀ rẹ̀ ti ní o bí ti ànábì lọ́kọ̀ ti ní èyàn wà á mọ̀ tíra ni ẹja máa fi yanjú ọ̀rọ̀ ẹ má bẹ́ẹ̀ nìkan jà ẹ má bu ẹnìkan ẹ má pariwo lẹ́nìkan tíra ni ẹ máa kó wá tíra ni wọ́n fi ilẹ̀ fún wa nígbà anábì ń lọ anábì ni mo fi tíra lẹ̀ fún yín àwa bẹ̀lọ́ fún gbogbo àwọn tí ò tí ma tẹ̀lé tíra kọ́lọ̀mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ̀mọ́sà bá rọ̀ wọ́n lẹ́nu gbogbo àwọn tí ń tẹ̀lé díẹ̀díẹ̀ kọ́lọ̀njẹ́ a máa sàlékún tẹ̀lé gbogbo àwọn tá a ti ẹ̀tí tẹ̀lé rárá kọ́lọ̀mọ́sà rọ̀ wá lọ́kàn kó sì wá ọlọ́mọdé wọn sì mí lẹ́yìn wa mọ́jì wọ́n ṣe lójú wa mọ́jì wọ́n ṣe mí lẹ́yìn wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run oní àlànàbí wa Muhammad aṣíwájú gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ àánú yìí kọ́ bá gbogbo àwọn ará ilé pátápátá kó sì bá gbogbo àwọn sàhábà rẹ̀ pátápátá mo kí àwọn elétò tí wọ́n gbàgbé kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí láti lè bá tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa nítorí pé ẹni tí máa ń wá orí láyé tí sì ń wá orí lọ́run ní tí ó máa ṣe òun náà ni kó máa lékún ní mímọ̀ àtàgbọ́yé ẹ̀sìn rẹ̀ anábì ni máa yìí di láhù bihi khairan yufaqihuhu fi din anábì ni lọ́lọ́wọ́n bá aláà tó bá fẹ́ tààyàn lọ́rẹ tó fẹ́ sóre fún yàn anábì òpin ọlọ́wọ́n kọlé fún anábì òpin ọlọ́wọ́n ra mọ́tò fún anábì òpin ọlọ́wọ́n fún lọ́mọ anábì òpin ọlọ́wọ́n fún ní ìyàwó yóò fún lọ́kọ anábì ọlọ́wọ́n bá fún lágbọ́yé ẹ̀sìn kọ́lá anábì ọ̀dákùn ẹ̀sìn lásán ẹ̀gbọ́yé ẹ̀sìn torí pé torí ẹ̀sìn ọlọ́run ti dá sánmọ̀ sánmọ̀ táwọn torí ẹ̀sìn ọlọ́run ti dá àti gbogbo tọ́lọ̀n kó síbẹ̀ ilẹ̀ tá ń tẹ̀ yìí àti gbogbo tọ́lọ̀n kó síbẹ̀ láǹfààní tá ń lò tá ń jẹ tá ń mu tá a fi ń sẹ̀mí tá a fi ń kọ́lé tá a fi ń ṣe gbogbo nǹkan yẹn torí ẹ̀sìn lọ́lọ́run ti kó síbẹ̀ sí ẹni tí ń bẹ sánmà àti ilẹ̀ ọlọ́run bá là ọ́dà nítorí ẹ̀sìn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtu al ọlọ́run lálẹ́ jànú àtẹ̀yàn torí ẹ̀sìn láti dáhùn èyí ni àwọn àtàwà láàrin sánmà àtìlẹ̀ àwọn tí ẹ̀sà lè jànú tún yé ṣe èèyàn láwọn ẹranko àwọn oúnjẹ ọlọ́run ní wọ̀ lẹ́fẹ̀ kọ́lákọ̀lákùn máa ń fẹ̀lẹ̀ àdùdì jẹ̀mí à ọlọ́run ní gbogbo tí mẹ́lẹ́ ilẹ̀ pátá mọ́dá sẹ́yìn èèyàn mẹ́yàn àtàlẹ̀ jànú kẹ́ máa ọmọ ya yọ́dá kò ronú ọjọ́ ń lọ ọlọ́run ọ̀dákẹ́ omi rẹ̀ látòkè sánmà gbogbo ń tàn jẹ tàn mú ọlọ́run ọ̀dákẹ́ jojoojúmọ́ òun náà lọ́lọ́run bá mú jíjẹ múmu nírọ̀rùn fún wa kó lè rọ̀ wá lọ́rùn láti lè kírun láti lè sin lọ ọwá bẹ̀lọ́ nínú àna rẹ̀ àti agbára rẹ̀ ọba aláàánú ẹ̀sìn tọ́lọ́run bá torí ẹ̀dá wa ọlọ́mọsàdì àríṣe ká tó jáde láyé wọ́n lọ́wọ́ ní béèrè lọ́wọ́ yín tẹ́ bá jáde láyé ìpè kí ló dé tí wọ́n kọ́lé kí ló dé tí wọ́n ra mọ́tò kí ló dé tí wọ́n níyàwó kí ló dé tí wọ́n bímọ àwọn lọ́wọ́ béèrè pé kí ló dé tó sinmi ẹ̀sìn yìí òun náà ni ó kù fún wa láwá ti jáde láyé certificate ò ní wúlò mọ́ gbogbo relationship gbé mọ́mọ́ lágbájá ipò gbogbo ò ní wúlò mọ́ márọ̀ búkà ni wọ́n máa béèrè nínú sàárè ta ni ọlọ́wọ́n bá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ni wà látẹ̀mọ̀tún náà illa wa antum muslimun ìlú tọ́wà òkè gbé ibi ẹbá wù kí wọ́n ti bí yín àmọ́ wala tamutunna illa wa antum muslimun ẹ̀ ságbọ́dọ̀ kúsá àfikẹ́ kú sí mùsùlùmí lẹ́yìn bá kú ní kèfèrí maka yọ wọná ìkú sí maka rẹ̀ yẹn ò pé kọ́ wọ àlìjánà àbúlà àbí àtàbótọ́ alébù ní wọn náà má padà wọ̀ bẹ́yìn bá wá kú sí

ìṣẹ̀mí wa nítorí òjì àáfì ìsìláàmù ṣètò ìṣẹ̀mí wa ni pé nígbà ọlọ́run dá wa tán ó wá sọ ìsìláàmù kalẹ̀ ìsìláàmù yẹn ni wọ́n pè ní Qur'an ọlọ́run bá fi ní wa'tasimu bihablillahi jami'a wa la tafarraqu ọlọ́run ni ẹ̀dì ìsìláàmù mú ọ ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹjọ́ dìímú kẹjọ́ mọ́ sí islam ọlọ́run sọ islam kalẹ̀ islam náà ni Qur'an kòránì náà ní islam ọlọ́run sì ní tọ́ọ̀hà ádàfí méjèèjì ní kọ̀sáàfà kan kọ̀sáànábí ọlọ́run ọba kan tó mọ̀túnmẹ̀ ọlọ́run ọba ní ma anzalna alayka al-qur'ana litashqa a sọ kòrán kalẹ̀ fún yín bí ìbá jẹ́ pé kọ́ wá tọ́ yín sọ́nà lọ́nà tẹ́ẹ̀ fi ní sórí ibú kọ́ wá tọ́ yín sọ́nà tẹ́ẹ̀ fi ní ṣe orí burúkú kọ́wá tọ́ka yín sí ọ̀nà tẹ́ fi sórí rẹ̀ ìdí pàtàkì tọ́lọ̀ fi sọ koran kalẹ̀ koran náà òun ni wọ́n pè ní islam islam náà ni wọ́n pè ní alukoran sẹ́rí súnà gangan súnà náà bìyẹn òun ni àlàyé koran èyí lè wà lóun fẹ́ di koran mú pé òun nídìí àlàyé ẹ̀ ọlọ́ọ̀ni ẹ kírun ọ̀ ń sọ pé òun ní wọnú súnà o nídìí súnà kó fi mà bó ṣe kí irun ìsìláàmù ọba jẹ́ èyàn lè ní ìsìláàmù àfi kó ní súnà ma anábì fi ní sọ́lú kàbára ètò mọ́ ní òsọ́lì anábì ní ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí ń kírun kò ní ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí ní kọ́ra torí bá ṣe kírun sínú kọ́ra akọ̀kọ́ sì kọ́ ọmọlẹ́yìn náà àwa tẹ̀sítẹ̀kìbíra àwa kàfátíà àwa fi súrà lè àṣewà rò kú àṣewà bá a ṣe ṣe yẹn ò sínú Kùránì nínú àdíìsì lọ́sẹ̀ kíní ìlọ́wà lọ́sí jẹ́ pé àdíìsì àti Kùránì méjèèjì ni wọ́n ń pè ní ìwé ẹ̀sìn nígbà anábì ń sì ń lọ anábì ò pé mo fi lárúbáwá kalẹ̀ fún yíkẹ́ máa tẹ̀lé wọn àwọn lárúbáwá nígbà àwọn lárúbáwá sí wọ́n ti jó disco ní Saudi Arabia ee àwọn tí àṣetánì kọ lónú wọn ní kéde gbogbo wọn o wọ́n ní àwọn fẹ́ máa ṣe DJ gbogbo ìtawò ṣe máa ń bí yẹn àwọn kan láwọn fẹ́ bọ́jà lùbáàbọ̀ àwọn fẹ́ ọjà àwọn fẹ́ wọ ṣòkòtò alhamdulillah eléyà ọkọ̀ fíṣi wa nítorí pé Saudi kan sìn dala ń sìn Allah anábí ò sì sọ pé mo fi àwọn aráàlú kan lẹ̀ fún yín kẹ́ máa kọ́ sí wọn anábí fi taraktum fikum amúráì anábí nìkan méjì péré mo fi kalẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima tẹ́ bá ti di méjèèjì mú ẹ̀ wa sunnati alukoran tírà ọlọ́run àti sunna òjísọ́lá muhammad ṣe ìdáwọn kan ṣe nísìnyí ṣe ọba sunna àti koran tí ọba ti bá wọn a máa fàdó ara wọn lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí wọ́n ní ká gbé sọ ní ìjòkúta wà ilé ni òun náà ní pé mi àti ẹ kálọ̀ lè wò gbé sí ayé wa ìdáhùn follow islam àbí àwọn follow ẹ̀sìn míì ẹ̀sìn pọ̀ sẹ́yìn gbogbo èèyàn ti ń bẹ láyé kò sẹ́ni tí ò ní tọ́gbàgbọ́ kò sẹ́ni tí ó sì ní ọ̀nà tí ń gbà sẹ̀sìn ọ̀nà tí ń gbà sin tọ́gbàgbọ́ yìí àwọn tá a mọ̀ pé mùsùlùmí ni wá kí làwọn ń tẹ̀lé alukura'an àti sunna nabi àwọn tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì kí làwọn ń tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé báìbù kọ́ èṣù ẹjẹ́ ẹjẹ́ a máa sọ̀rọ̀ kọ́ mọ́ kílíà wọn ò tẹ̀lé ìjìl ṣé ó wà nínú bible ká máa ṣe christmas nínú chapter lọ́wà ká máa tàbọn ká máa dáyà já wọn èèyàn láàrin ìlú ẹ̀já sòdodo ká kó omi tí wọ́n sì yẹn àwọn oníṣẹ̀ṣe kí làwọn ń sìn èṣù ẹ máa sọ bẹ́ẹ̀ lébi mọ̀ sọ bẹ́ẹ̀ pé èṣù wọ́n ń sìn òun lójú ọyé ìwọ̀n ń sìn tí ò lójú bàbá aláàjì òun létí tí ń gbọ́rọ̀ yín wá ń fi eré kanlẹ̀ ń fi eékún kanlẹ̀ fi tí ò sí kíní ìjọ gbọ́rọ̀ òun sọ̀rọ̀ oyé engineer yẹn sọ̀rọ̀ medical doctor yẹn sọ̀rọ̀ alájì yẹn sọ̀rọ̀ yín wá ń rojọ́ fún tí ò lè ṣe kíní tí ò lè sọ̀rọ̀ àdáwò kan tó yẹ òun lọ ń bọ̀ ń lọ Amẹ́ríkà ń lọ London ń lọ Paris ń move ń move ń move yóò kún yàrá ìyàwó ẹ̀ yóò bọ́ sí yàrá àwọn ọmọ ẹ̀ ńlọbiṣẹ́ ń wálé ní tí wọ́n ń sìn ò lè kó lójú kan àbí tábà gbé kó mbẹ̀ ẹ̀sẹ̀ eléyìí ò tí tó fún làákà ìpè èṣù wọ́n ṣe kíní ni wọ́n sìn ṣe wá rí àwọn táwa wà ní inú Islam àwa náà ti wá fẹ́ máa kọ́ṣe wọn ọ̀pọ̀ wa akàngbé Islam lérí ni àyàtọ̀ sí kiri nínú òròrí wa àti ṣe wa àti ìṣẹ̀mí wa ọ̀pọ̀ wa kàn gbé ìsìláàmù lérí ni a máa pẹ̀rún a máa kírun Allahu Akbar ọlọ́run tóbi jù Rabbana lakal hamd lójúmọ́ láà máa pariwo a máa ka Kùránì pátápátá bẹ́ẹ̀ sì ni ìṣẹ̀mí wa kò yàtọ̀ sí ìṣẹ̀mí àwọn abọ̀rìṣà aláàdì tọ́lọmọ́síláṣí tó kàlásà àlìtánsì tó bá wọlé ẹni pé kíní kan bẹ tó gbé síwájú ilé ẹ̀yin méjèèjì òun gbọ́ ògún gbọ́ ìwọ gba àsọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìwọ gbà gbọ́ kí ni yàtọ̀ láàrin ẹ̀yin méjèèjì ṣe ògún dọ́lọ́hun yìí tó sọ̀rọ̀ yẹn sọ́lẹ̀ ràn lọ́wọ́ sọ́lẹ̀ ràn lọ́wọ́ kan tó lè ṣe fún ọ láyé ẹ̀ nígbà ń bẹ́ẹ̀ nù ìyá rẹ̀ kí ló so mọ́ di ìyá ilé ayé tí kálukú ó wá yìí ẹ̀kan tí kálukú ó wá náà ní o kò sí tí wọ́n pè lákúndà ayá o irọ́ ní jẹ́bẹ̀ o bọ́bá dálìjẹ̀nú lọ́wọ́ dálìjẹ̀nú dé bọ́ọ̀bá ti kú o kú fífín o ní padà wá má ọlọ́run àwọn alámú yàrá ọkọ̀ máa hàlákínà mínàlì kòrò ní mìkọ́bù ọlọ́run sáwọn èèyàn orí ni wọ́n ráwọn ta ti pa wọn ni láwọn bí ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọdún annahum ilayhim la yarji'un annahum ilayhim láyàrí jẹ òun ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n ti kún yẹn wọn ní padà wá máa àwọn ti lọ tí wọ́n ní ẹ̀ nígbà wọ́n lò ní padà wá máa ẹ̀kan tó wà yìí ẹ̀kan yẹ kí ló tó di ẹrù yìí dáadáa àwọn àmì wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ àmọ́ tó bá di ìgbà tí ṣòro dé wọn ò ní lò sẹ̀mí wọn ní sẹ̀mí ti mọ́ wọn ò yí padà ìròrí kiri yóò náà máa lò àbíkọ́ máa lo ìròrí àwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí mi fẹ́ sọ ọ̀pọ̀ o àdúrà láṣẹ o torí àti lọ́mọ́ra wa àti rò mọ́ra wa ẹlòmí ò tún ní bàbá ọfẹ́ ṣẹ̀ṣẹ̀ mí Islam ọfẹ́ kọjá kí way of life rẹ ọfẹ́ jẹ́ ẹ ti Islam bàbá rẹ kò bọ́ ṣe ìyá rẹ kò bọ́ ṣe ẹlòmí bàbá àti ìyá ń ṣe ọmọ lòun ò ṣe ẹlòmí ọkọ ń ṣe ìyàwó lòun ò ṣe àdísúnà yẹ̀mí ò ṣe yóò ṣe takú lórí ẹ̀ ọba fẹ́yàwó mi gẹ̀ẹ́lẹ́ solúsàn àwọn ọmọ tí yìí ń bí fún ọ ṣe ọkọ̀ èyí sọmọ rẹ àti bọ̀tá wọn ń ba kálíkú lẹ́rù ọjọ́ ọ̀la ṣe ń ba kálíkú lẹ́rù àlìkìyàmà wa ń bà wá lẹ́rù ipò ọlọ́run mọ̀ ti sọ fún wa pé wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú o àfikẹ́ kú as a good muslim devoted muslim fundamental muslim ọlọ́mọba kọmọsà ìṣàánú wa jẹma náà fi ní kò sí tọ́kàn pẹ̀lú lágbájá mùsùlùmí ní í ṣe báyìí wọ́n lò gbé sí ayé rẹ̀ bí ṣe ń lò ó kò sí fọ́ọ̀tì nínú islam bòtí fọ́ọ̀tì lè wà lára mùsùlùmí tí olóhùn fẹ́ practice islam má gbà fáà tó síwájú rẹ̀ àwọn afáà tó yọ lórí burúkú gan wọ́n pọ̀ láyé sí tí ó sọ fún yín pé bá anábì bá wálé ayé anábì ò ní sọ yìí tó sọ mọ́ èmi ní ó tún máa sọ ní ti ń ṣẹlẹ̀ yìí kọjá ní tánábì sọ yẹn èyí ti gbọ́ lé kéwú tí wọ́n ní àfa àkọ́mọ láti sì tán tára àwọn ọmọ bù má sọ wípé a àti kìíní yọ ọ̀dà àwọn fẹ́ máa sunkún ara wọn ti wà kárí ìwé pẹ̀lú dáfà sọ nígbà bá sọ tán àbá níṣẹ́ wá rí o ẹ̀wá rí o tánábì bá padà o ilé kí ó ń lẹ yorùbá yìí náà àmì mi kí ń darúkọ ọbẹ̀ fún yín ẹ̀yin náà má bẹ̀ ibi wọ́n ti ń pòdúsì àwọn baba aláwo jáde àwọn ẹgbẹ́jí àwọn abìjàfà yóò rànjú ládùúgbò yóò lọ́wọ́ bá tiẹ̀ jẹ́ ṣé wọ́n ní kọ́ bàtà àwọn ẹ̀jẹ̀ ní àbí wọ́n ní kọ́ wá tó dé wọn ṣe ẹ̀yin aláṣà àwọn àfáà súnà ni ẹ̀lẹ́ ìjòkó tí tẹ bá fẹ́ ma ń tẹ wá ṣe láyé tẹ sì fẹ́ ma ìtọ́lọ̀mọba láàrin yín tẹ sì fẹ́ pàdé ọlọ́n dáadáa àwọn ò parọ́ o ìtọ́bá wà ní kùrán láàmà sí kíni ni láàmà sọ kì wá sí pàwọ́ tá à ń sọ ni àwa pé màláìkà làwa ipe ẹ̀hún àwọn ò láṣìṣe àbí pé àìṣe mistake kúlùmùnà ádámù khata anábì ní kò sọ́mọ anábì adama kan tí ò ní ṣe mistake yóò kàn pọ̀ jura wọn lọ ni àmọ́ a máa ń gba àtúnṣe a sì máa ń gba ìbáwí a sì máa ń gba mọ̀ràn a sì máa ń padà sẹ́yìn a máa ń túbá tabari pé ìta àṣẹ yóò kó jẹ káàtó gbogbo èèyàn tó bá ní ìtò òun ṣe náà lòun máa ṣe lọ bóun ṣe ń lo ayé òun lòun máa lò lọ ẹnìkan ò ní kọ̀rẹ́ẹ̀tì òun pẹ̀lú koran ẹnìkan ò gbọ́dọ̀ kọ̀rẹ́ẹ̀tì òun pẹ̀lú sunna wọ́n ní ká sọ fún un pé kò ní bá dọ́rùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní Islam òun náà ni ó yẹ ká máa fi darí ìṣẹ̀mí wa tí wọ́n ní ká bá ní sọnù kúlù yẹtùlùbù hayata sa'ida èmi ọ̀rẹ́ nìkan tí ó wá ìṣẹ̀mí tó dáa tí ó fẹ́ ṣẹ̀mí tó dáa wọ̀yẹ̀ káfù ṣàkà èmi ọ̀rẹ́ nìkan tí ó máa bẹ̀rù orí burúkú àdánwò wàhálà ayé àtọ̀run wọ̀tọ̀rọ̀bìn umar kò sẹ́nìkan tó fẹ́ kọ́rọ̀ wọn dàrú àmọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí wọn ọmọ bí wà ni wọ́n fi ń dààmú ọlọ́run wá sọ kùrán kalẹ̀ àlẹ́kọ̀lẹ̀ kùránù kìtàbù kìtàbù tawhid kìtàbù liman ìwé ìgbàgbọ́ ni sin sin kankan gbọ́dọ̀ sin kankan tọ́bá wá gbọ́wà sí yọ́ wọ́pá aláàlọ́ yẹ kọ́ ma sin tí ọba gbọ́wà sí yọ́ máa sinrin àbí kọ́ ma sin omi àbí kọ́ máa sin Jésù àbí kọ́ máa sin Èṣù Èṣù náà ní gbogbo táwọn èèyàn sìn ná bẹ́ẹ̀ ni ọmọ èèyàn ní bùkátà sí ẹni tí ọ máa pè tọ́bá níṣòro ó lè wà nínú life kọ́ ọmọ ní challenges sọ ẹni tó sìn tán yẹn ẹni yẹn náà ni ọ̀ọ́bẹ̀ kọ́bọ̀ mú ìṣòro rẹ lọ ibi yóò bá ti ń ṣe mistake ní ẹjẹ̀ máa ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní iyyaka na'budu ọlọ́run bá ní ẹ máa sọ pé ìwọ ọlọ́run nìkan ṣoṣo ṣe ní iyyaka yẹn ìwọ nìkan ṣoṣo ní túmọ̀ nínú yorùbá bọ́ọ̀bá tuntun kùtù tó ń pè iyyaka na'budu ìwọ ọlọ́run láà máa sìn ó ti sọ yorùbá iyyaka ìwọ nìkan ṣoṣo na'budu láà máa sìn nítorí pé ìwọ nìkan ló tó sìn torí wọ́n lọ dá wa ẹni sì dáni làásì àgbọ̀rọ̀ máa sin tí wọ́n dá bàbá ẹlẹ́yọ̀ wọ́n dá ẹ̀yọ̀ ni wọ́n dóhun náà ni ṣé ẹ̀yẹ kọ́ máa sin ẹ̀yọ̀ àbọ̀ ẹ̀yẹ kọ́ máa sin ọba tó dá ẹ̀yọ̀ tó sì dóhun bàbá tí ń sin ọ̀ṣun tí ń sin omi nílùú ọ̀ṣun ṣé omi lẹ́yẹ kọ́ máa sin ni àbẹ́rin tó ní kómi ọmọ sàn tó dá òun àtomi bàbá tí ń sin náà síná kọ́ máa sin ni àbẹ́ni tó dá òun àti bàbá tí ń sin ògún irin tí wọ́n kó kalẹ̀ yẹn ṣé irin yẹn lẹ́yẹ kọ́ máa ní àbẹ́ni tó dá irin tó tún dóhun náà ọlọ́run ní èmi nìkan ní kẹ́ máa sìn o ó tún wá ní wá ìyá ká nasta'in ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo ìlà máa lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ láti ràn wá lọ́wọ́ lérí gbogbo àwọn ìṣòro tí ń fún wa nínú ayé wa nǹkan méjì náà lọ́kàn wa àtọ́lọ́ nǹkan méjì náà ká máa sin ọlọ́ ara ẹ̀sìn ni ká máa tẹ̀lé ṣẹ̀rí àlọ́ ara ẹ̀sìn ni ká máa sin ọlọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé tá a bá ní ṣòro ọba tá a sìn yẹn náà ni ká tó jòkó tì ká máa lọ bò míì má ká pè é ká wà ràn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ló fi ní wàkàlà rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ máa pè mí èmi ó sì dá yín lóhùn yóò dá wa lóhùn lérí kíni lérí tá a fẹ́ kọ́ṣẹlẹ̀ sí wa àbí ń tá àfẹ́ kọ́ṣẹlẹ̀ sí wa ẹ̀mí ọ̀rẹ́ nìkan tí ó jí láàárọ̀ tí ò ní sẹ̀sìn àmọ́ ìsìláàmù lọ́lọ́run ní ká ṣe inna dina inda láì ní ìsìláàmù ayà yẹn ló ní kọ́ mọ́lọ chọ́ọ̀chì ó sì gbọ́dọ̀ díyàwó rẹ̀ lọ ó sì gbọ́dọ̀ dáwọn ọmọ rẹ̀ lọ ayà yẹn ló ní ọ gbèsè mí ìgbọ́lẹ̀ ìsìláàmù inna dina inda láì ìsìláàmù ayà yẹn ló ní ìṣẹ̀ṣe kìí ṣe ẹ̀sìn ọlọ́run ọlọ́run ní inna dina inda islam ọlọ́run bá ní ẹ̀sìn pọ̀ àmọ́ ìsìláàmù nìkan ní ẹ̀sìn tèmi ọ wà tọrọ pé ìrandíran rẹ rẹ ọlọ́run níjẹ́ wọ́n sẹ̀sìn mi lẹ́yìn islam ọ wà kọ sínú fáìlì rẹ fáìlì ẹ nínú wíìlì ẹ pé gbogbo gbogbo ọmọ mi anabi yakubu nígbà tó fẹ́ kú sẹ́wọ̀n gbogbo àwọn ọmọ ọlọ́wọ́ bá rẹ̀ àtọ́lọ́wọ́ bá bàbá bá rẹ̀ ti ń jẹ́ àlá ilé àmàṣókí ni ilé àmàṣìn tágbà bá ti ń dé wọ́n náà máa pa àwọn ọmọ rẹ̀ kó lè máa gba aládá lérí wọn tí wọ́n bá jáde láyé lérí gbogbo ẹ̀sìn tí wọ́n ń sìn wọ́n mọ̀ fún ọ ní commission bẹ́ẹ̀ akọ sínú wíìlì pé gbogbo ọmọ tí ọba ṣe Islam ọgbọ́dọ̀ jogún mi lẹ́yìn náà orí burúkú ni ó ṣe jáde láyé nítorí bọ́ọ̀sọ́ tẹ́lẹ̀ náà yìí tí ó ṣe jáde náà àmọ́ tó bá kọ ẹ̀rù yóò wá bà á yóò wá ní bàbá ti ṣépè o wípé ègún ni fún ọmọ tí máa ń ṣe kí ni ní máa ń ṣe sèmi yàtọ̀ sí Islam ìwọ kò ṣépè ọlọ́run lọ sọ ní Quran ọlọ́run ìwà máa ń yẹ̀bù tẹ́gì gẹ́gẹ́ ní Islam dínà ẹ̀ bàbá ti ń sọ̀rọ̀ á sì máa máa yà wá ọlọ́run bá ní gbogbo ẹni bá mẹ́sìn mi láàyò tí wọ́n máa sìn yàtọ̀ sí Islam gẹ́gẹ́ ní Islam dínà fàlàyé ni wọn ò ní èyàn ṣe wàhálà ṣe wàhálà ní bakery ọlágún làágùn òpó fúláwà ọwá ṣe búrẹ́dì tọ́pọ̀ rẹpẹtẹ ọwá gbé dọ́jà wọ́n rí jẹ́ tiẹ̀ òfóbà àbófò ọba ọlọ́run wọ́wọ́ fil akhirati min al khasirin nílé ayé nìyẹn o tọ́ba wá dọ̀rùn yọ wà nínú àwọn tó fò ṣe ọwọ́ akọ síbẹ̀ pẹ̀tọ́ ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ mí lẹ́yìn Islam òfó sì ṣe kò ti gbọ́dọ̀ mú pínì nínú ogun tó filẹ̀ táwọn afọ́n ṣẹ́dá bá sí ìpín lóòtọ́ wọn ní fún lábẹ́rẹ́ nítorí pé ọmọ fẹ́ fọwọ́ bọ gáàsì à ń pẹ́ ẹ̀dákun tó lọ́hùn ọmọ yìí ẹgbẹ́ gáàsì kó mẹ́rẹ̀ ẹ má jẹ́ fọwọ́ sí gáàsì ọmọ fẹ́ kọ́ ọbọ stove à ń pẹ́ kí ní ẹgbó náà ẹgbẹ́ ayọ́nù kó ẹ má jọ mọ́ ọkọ̀ náà ẹ àwa dákẹ́ lórí àwọn ọmọ tí wọn ò ṣe Islam tọ́lọ́n ti promise pé tí wọ́n bá ti jáde láyé iná ni wọ́n lọ lè wọ̀ ara ọ̀wá ta wápá àwọn ọmọ wa àyẹ̀ tí wọ́n bá ti kú wọ́n lè jóná ni ṣé òbí nìyẹn ṣé òbí nìyẹn èṣù ti mú agbàgbé ibi tá à ń lọ ọ̀run sì sú ọ̀bàjẹ́ <laughs> ọ̀run tá à ń lọ yẹn ó sú ọ̀bàjẹ́ ọmọ tó fi bàjẹ́ sí torí ọba tó dára wá síbi tá a wà yìí tẹ́nìkan kò sọ agbára tó fi kó wa síbí yẹn agbára tó fi dá wa yẹn agbára yẹn náà ló fi gbé wa dìde padà wọ́n lọ́wọ́ lọ́wọ́ ọmọ òní gbé ọ dìde orí rẹ̀ ti dàrú ni bí ọba dàrú ẹ kó ronú pé agbára tó fi mú ọmọ abẹ tó fi gbé ọ jáde nínú ìyá rẹ̀ tó fi mú ọ wáyé agbára tó kù síbẹ̀ òun náà ló fi gbé ọ jáde nínú sàárè ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ìta bá ń sìn òun náà láàmú àwárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ta bá ní ìṣòro ẹni tí ń bọ́gi níjọ́ sí àwọn rẹ̀ bá rọ bí ibo ní ọlọ́jà máa èyàn lọ di igi ẹni tí ń bọ́ná èyàn lọ di iná ẹni tí ń lọ́dọ̀ ògún ọba jẹ pé wàhálà dé yọ́ máa pe ògún yọ́ máa kì kí lé bá ń jó torí pé tí ń sìn náà ni yọ́ ẹ̀mí rẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ láti ràn án lọ́wọ́ torí tí ọba gbà lọ́lọ́run ni kò ní máa sìn ìdí ìbá sì ń sìn yàtọ̀ sí ọlọ́run ó ti di ọlọ́run ọba máyàn lọ́wọ́ èyàn ẹ má ṣẹyọ ọmọ o wọ́n má alayka illa al-balag káwọ́ sọ náà ti wá o kẹ wá tẹ̀lé kò sí lọ́wọ́ wa ìyàrá ọ̀sùn ẹ má bọ omi má o òsàwọn ni wọ́n ń bọ lẹ́ntòsí ń bí ìgúnnú ẹ̀yìn tẹ́ ń sìn gúnnú ẹ bọ̀ gúnnú má o ìgúnnú ẹ̀dá ọlọ́ni òun kọ́ dá rẹ̀ òun kò sì dá yín ẹni dá ẹ̀yìn tó sì dá gúnnú òun ní kẹ́ wọ́n ṣe kí ni kẹ́ máa sìn òun náà ni Allah ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tariqul hayati sa'ida wal islam wọ́n lè tá à ní dára wa láàmú òun náà ni pé ẹni bá ti gba islam tó sì kẹ́kọ̀ọ́ nípa islam gbogbo ìṣẹ̀mí rẹ̀ pátá yóò máa lò níbàámu pẹ̀lú islam tọ́lọ́ làwọn bá òfin kankan lẹ̀ láì dá sí nínú ìṣẹ̀mí wa àdínú al-islami shamilu li kulli shuhun al-hayati gbogbo ta níbi pátá ló ti wà nínú Islam a ní bùkátà sẹ́sìn kankan mọ́ a ní bùkátà sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kankan mọ́ káwá ràn wá lọ́wọ́ a ní bùkátà láti lọ lè kọ́pì ẹ̀sìn kan kálíbà àdáyé gbé tọ́bá òṣèlú wa lẹ́nìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa tàbá bọ́ sínú abala ìgbàgbọ́ ìṣẹ̀mí wa ìjà ń lò bọ́lọ̀ ọba aláàṣẹ fẹ́ pẹ̀lú ìgbàgbọ́ tá a ní sí ọlọ́run bá ṣe wà yí ìgbàgbọ́ ló mú wa wá bí ẹni tí ọmọ pa níwà sírọ̀lẹ́ yìí ó sì ráàyè ó sì mọ̀ pé ìjòkó súnnà ni òun sì rẹ́dì láti má ṣe súnnà nítọ́ gbàgbọ́ yẹn ni òjò wá nítọ́ gbàgbọ́ ni òjò ṣe kí ni ni òjò wá àwa tá a wá ìgbàgbọ́ ló ti wá wá bí ṣe rí ìgbàgbọ́ yẹn òun náà lè tọ́ ga jù nínú tá a lè mójútó torí pé inú ọkàn lọ́wà alìmánu wà tẹ̀sídíkù bil qalbi wal qawlu bil lisani wal amalu bil jawarih ètò wọ́n pè ní gbàgbọ́ òun ni tó gbàgbọ́ lódodo nínú ọkàn rẹ̀ ẹnu rẹ̀ náà máa wá sọ jáde lẹ́yìn náà eríkèríkè ara rẹ̀ yóò máa ṣiṣẹ́ tọ̀ọ́ ọgbẹ́ bọ̀ ṣẹ́ta mẹ́ta ọ̀padà aníkínlódé àfà ọláwọn ayé lágbé fún kí làwọn ayé fẹ́ ṣe náà rọ̀ rẹ̀ ọláwọn ni wọ́n yanjú ẹ̀ ta ní ń jáyè olóhùn ọmọ wọn níbo ni wọ́n wà olóhùn ọmọ bí wọ́n wà talawa gbé ẹ̀kọ́ àti ẹyin àti epo fún ó ní wọ́n kàn ní kó wọ́n gbé síbí náà ni sẹ́mọ̀ pọ́rọ̀ rẹ̀ ti dàrú ìgbàgbọ́ òun làkọ́kọ́ ẹ̀sìn tọ́lọ́mọ̀ pé ọfẹ́ káyè rọrọ̀ hùn lọ́lẹ̀ onígbàgbọ́ torí tọ́ọ̀ bá ní ìgbàgbọ́ tọ́ọ̀ bá ní ìgbàgbọ́ o ní sọ̀rọ̀ ní ayé tọwọ́ ẹ̀ nítorí sì gbọ́dọ̀ gbàgbọ́ nǹkan kan náà ni ẹnìkan na ni tó bá ti wá gbà láàgbọ́ gbogbo tó kù lẹ́yìn àlá àtàwọn èèyàn máa ń gbàgbọ́ ìwò ní gbàgbọ́ mọ́ wọ́n máa ayé ọ̀pá ó ní ni ayé kì pààyàn jama alimomitu ọlọ́nìkan ní pààyàn tó máa àlọ́lẹ́sẹ̀ kan ẹ̀mí ogun ó ní rọ́ ẹni tí ń pé kéèyàn máa bẹ kéèmì ọmọ bọ̀ lọ́rùn yàn ọlọ́run ọba ni tí wọ́n ní ṣe nǹkan yìí kọ́nà olè sí kó lè máa ta àkádìsì kí ó dé awọ́rò ogun tájà ó ní o ṣe nítorí pé ẹni tí fún yàn ipe máa ní aláàní má ní má aláàní ó ní inna Allaha huwa ó kọ tí má sì ń jẹ́ kọ̀sẹ́ni tí bá jẹ́ àbẹ́nìkan bá jẹ́ mọ̀mẹ́tù kọ̀sẹ́ni tí bá jẹ́ rọ̀záàkù irọ́ lóògùn ogun owó irọ́ ní jẹ́bẹ̀ ọba jẹ́ pé oògùn owó bá jẹ́ òótọ́ ni gbogbo àwa tá a wà nílẹ̀ Yorùbá yìí láti lówó kò ní sí mílíọ̀nìà nù wa bílíọ̀nìàsì tó bá jẹ́ pé ìwé àti ìgbò bá ń ṣe kíni bàbá tí ń gùn yẹn gan yóò bá jẹ́ pé rọ́ ní ń gún òun náà bá ti lówó àfóhùn jẹ́ làfi tó ní omu two five wá òun ọ̀bọ̀ ṣe kankan ẹ̀ máa tà kò sówó lọ́wọ́ ẹ̀ ló fi gba two five lọ́wọ́ ẹ̀ yóò ṣe rọra kúra five hundred two thousand tó kù yóò kó lọ́jà yóò lè ra pàmọ́ yóò rẹ eré ẹja yóò rẹ gúsí sí wọ́n ṣe mí tiẹ̀ ebi wọ́n lọ gọ̀ nígbà wọ́n gọ̀ wọ́n rè dé tiẹ̀ yóò rè dé èdè tó pọn dáadáa ẹ má gọ̀ mọ́ ewé àti gbòòlè fún yàn lówó alrasak ńlọlọ́run àlàyé mọ́ni ní kẹ́gbà pé Allah owó olùmùdẹ́gbèrè òun ní ń darí gbogbo àfíàsí wa lílọ bíbọ̀ wa wọ lọ́wọ́ ẹnìkan kọ́ sọ ọ́dà bó ṣe dàyẹn ẹ̀rù bí ayé sọmílà ẹ̀rù mọ́ bá mi dé ogun ìdílé ogun ayé ọyẹ kó ti dá fún ìjọba yìí lọ wọ́n láwọn àwọn ìdílé rẹ̀ àwọn ni wọ́n ń fago rẹ̀ sẹ́yìn irú tó dá sámà àtilẹ̀ 50,000 years sẹ́ni bá ṣe wà yí ilé ayé à ń ṣiṣẹ́ pẹ̀lú àkọọ́lẹ̀ ni ẹ wo ìjọba tó bá ní project tó ń sí lọ́dún wọ́n tó kalẹ̀ a January a February a sì ní March a sì ní November December yóò ti wà nílẹ̀ so níbi wọn náà ṣe wà yí project ni ọ <laughs> níwájú Ọlọ́run Ọlọ́run ti ní káwọn mọ̀láyíkà ọkọ̀ wọn ti kọ́ lágbájá yóò délé ayé ìjọba yìí ìjọba yìí ní ó o ẹnìkan ò ní dí ẹnìkan ò ní fi kún lágbájá 10,000 ní ọ̀nà ilé ayé ti lọ yìí tó bá ti ná tákọ ọmọ bọ̀ wá sọ̀rùn ó ní ná 95 ó sì ní ná 95 ó ní ná 105 lágbájá yìí 1 million ní ọ̀nà tó bá ti ná tá ọ̀n bọ̀ ìgbàgbọ́ pé ayé lọ́fà mi sẹ́yìn ẹ̀rí báyé sọ mí dà ayé ayé ayé wo mo lọ́wà ọlọ́run ló sọ ọ́ dì bó ṣe wù ú gbogbo ìṣẹ̀mí rẹ yóò máa ní í ṣe pẹ̀lú tá a kọ́lẹ̀ fún ni